bí ó bá sì tọrẹ ọ̀fẹ́ rẹ ń bá ti kú o bàbá oore ọ̀fẹ́ rẹ o ṣóun ló gbà mí là oore ọ̀fẹ́ rẹ ṣóun ló wò mí sàn ẹbí kò bá sì tọrẹ ọ̀fẹ́ rẹ ń bá ti kú o bàbá. gbogbo ẹyọ lólùfẹ́ wa pátápátá ẹ bá mi gbójú ayọ̀ sókè nǹkan kan tí mo wá fẹ́ ká béèrè lọ́wọ́ ara wa òun náà ni wípé tí kò bá sí orí ọ̀fẹ́ Jésù Kristi tí Jésù ò bá tiẹ̀ wá sílé ayé níbo ni èmi àti yóò bá wà lọ́jọ́ tòní irú ọpẹ́ àwọn gan la bá tiẹ̀ máa dú báwo gan ni èmi àti ṣe tiẹ̀ fẹ́ sọ wípé báwo la ṣe fẹ́ mú relationship bàbá sọmọ báwo ló lè fẹ́ come together ẹ má gbà yẹn pé Christianity ọmọ ń sọ wípé relationship with God ni tí ò bá sí orí ọ̀fẹ́ nípasẹ̀ ti jésù kristi olúwa wa níbo lèmi àti yóò bá wà ní ọjọ́ tòní ǹjẹ́ àti ẹlẹ́tọ̀ọ́ ǹjẹ́ a lè fọwọ́ sọ̀yà wípé a lè pe orúkọ ọlọ́run á dá wa lóhùn ǹjẹ́ ẹ lè sọ múnà màmá ẹ tẹ ẹ jókòó mọ́mí ẹ jókòó ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ ara wa ẹ bá mi kọjú sí dádì kẹ́ béèrè dádì ǹjẹ́ a lè wò wípé a lè sọ pé a fẹ́ kúnlẹ̀ àbí ká lọ sílé ìjọsìn ká láà fẹ́ pe ọlọ́run púpọ̀ ọlọ́run á ti bá tiẹ̀ sọ pé kí láyọ̀ ń bò wá <laughs> torí <laughs> aṣọ ẹ̀ṣẹ̀ là oúnjẹ ẹ̀ṣẹ̀ là ń omi ẹ̀ṣẹ̀ là ń mu irinṣẹ́ wágán ẹ̀ṣẹ̀ ni bá ṣe ń wò rárá rà ẹ̀ṣẹ̀ là twenty four seven ẹ̀ṣẹ̀ ni gbogbo ẹ wo àyíká àti agbègbè wa ó kún fún ẹ̀ṣẹ̀ ọlọ́run ò dẹ̀ fẹ́ ọlọ́run ò kí ń fẹ́ fojú rẹ lẹ́ṣẹ̀ẹ́ so tí ò bá wá sí orí ọ̀fẹ́ bí dáàdì ṣe ń sọ taṣe tí ń yànnà náà látàtàrọ̀ mo wá fẹ́ kẹ́ wá wo picture kan pé orí ọ̀fẹ́ orí ọ̀fẹ́ kí wá lórí ọ̀fẹ́ yẹn Jésù Kristi ló wá lórí ọ̀fẹ́ yes ẹ má Jesus Jesus nípasẹ̀ Jésù Jésù Kristi ló mú orí ọ̀fẹ́ àti òtítọ́ òun ló mú wá sínú ayé so tí Jésù Kristi ò bá wá sínú ayé ẹ jọ̀ọ́ níbo lèmi àti yín ò bá fojú sí mo sì ń béèrè question mo yẹn ń sọgbọn àyà mi ṣe gbìm gbìm gbìm bí jésù olúwa tún wá wá sínú ayé tó fún àwa kìrìsìtẹ́nì tí àtúwà gbàgbọ́ ah, i am very sorry mo sorry, gan o mo sọ́rí gan mọ̀ pé òótọ́ ọ̀rọ̀ ní ṣaláì má sọ nígbà tá a sì wà kékeré wọ́n máa ń sọ kinní kan fún wa ní ilé ìsìn òwe wọ́n máa ń sọ wípé níjọ́ kẹyìn nígbà tí gbogbo wa bá kú tí a bá lè gbé apá nígbà tí a bá kú tí a lè sọ̀rọ̀ mọ́ nígbà tí a bá kú tí a lè yí ọrùn sọ́tún yí ọrùn sósì bí ẹgbẹ́ máa sọ wípé ayin kẹ́ẹ́ ṣàánú mi àyìnkẹ́ wá help me tábà lè sọ bẹ́ẹ̀ mọ́ tó yẹ pé ó máa àwa á kun tí a ti fún spirit wa jẹ ẹ mọ̀ pé rice tá à ń jẹ oúnjẹ ara ni kí ni kan tẹ fún spirit yín jẹ kí ni kan tẹ ti fi ń feed ẹ̀mí tó wà nínú yín torí tá a bá kú ẹ̀mí yẹn ló máa ṣẹ́kù gbogbo ara yìí ó máa padà ó máa bí rice ṣe máa ń bàjẹ́ nínú kitchen wa bẹ́ẹ̀ lára yìí ṣe máa bàjẹ́ á wá ku ẹ̀mí yẹn tí ẹ fún ní ọ̀rọ̀ Ọlọ́run ẹ má gbàgbé nǹkan tí dáàdì sọ kó tó di pé wọ́n lọ lẹ́ẹ̀kan wọ́n sọ wípé orí ọ̀fẹ́ fún gbogbo kìrìsìtẹ́nì tó bá fẹ́ nílò orí ọ̀fẹ́ tó dájú tó kún ojú òṣùwọ̀n ó nílò láti gba Jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà ẹ máa dé ẹ máa sọ pé ẹni èkejì ó gbọ́dọ̀ rìn ní ìlànà ọ̀rọ̀ Ọlọ́run be the doer of the word of God ẹ má kàn lọ sí church ẹ mọ̀ pé wọ́n máa ń sọ pé pólísì Jésù lèmi ẹ má kàn lọ sí church kẹ́ lọ bá wọn pàtẹ́wọ́ àbí kẹ́ máa wò ó wípé àǹtí mo rí yín ẹlòmíì àrí celebrity in church ẹ wà carried away kó tẹ̀lé ọjọ́ pé àǹtí ọpẹ́ ẹ̀mí ayé ọ̀la lẹ lọ rí in church ẹ wá máa wo fáyín ẹ máa wo pàǹtí máa fáyín ẹ gbàgbọ́ ohun tẹ́ bá wá sí chọ́ọ̀chì tẹ́pẹ́ àǹtí tẹ́pẹ́ ògùn ọlọ́run ló fi wọ́n hàn sáráyé àánú yín ṣe mí i pity you ẹ ra ṣe mí kú ọ mọ́mì ìjàre bá mi sọ fún bàbá pé ẹ ra ṣe mí kú ọ bàbá yìí náà kọjú sí mọ́mì padà mẹ́ẹ̀kú jáwọn nìkan ló máa kọjú sí yín mọ́mì dáàdi ohun tí mò ń sọ lákòótán kó tó di pé mo kúrò lórí ètò òun náà ni wípé jésù kristi ti wá sínú ayé ó dẹ̀ ti fún wa ní orí ọ̀fẹ́ orí ọ̀fẹ́ yẹn wà nínú ayé wa ẹ̀yin tí ẹ̀ bá tí ì gba jésù tẹ̀dẹ̀ ń gbọ́ mi màá bẹ̀ yín màá rọ̀ yín ẹ rántí ọjọ́ tá a máa sùn tá ò ní lè gbà pamọ́ ẹ rántí ọjọ́ tá a máa dijú tá ò ní lè lajúmọ́ tá ẹ̀ ní lè pe dádì jésù olúwa gan sọ nínú bíbélì ó ní tó bá yẹ pé ojú ẹni ò ní jẹ́ kó wọ ìjọba ọ̀run tètè yọ kúrò tó bá jẹ́ pé apá ẹ̀ nìyẹn ni wípé no room for excuse kò sáyè fún mẹ́mẹ́ dẹ̀mṣẹ́dẹ̀ṣẹ́ ẹ̀ lè máa act kò sí dop lab ní ọ̀run tó fẹ́ bá yín join yẹn kò sẹ́dítọ̀ abẹ́tà kẹ ronú ara yín ẹ ká ronú ara wa báyìí bí mo ṣe bá yín sọ ìtọ́ ibi èmi náà ṣe ń bá yín sọ èmi náà pick ti tèmi ẹ ká ronú pìwàdà lórí ètò lẹ́ni gbogbo ẹ̀rọ lólùfọ́ apáráta mo lérò pé ẹ ti rí nǹkan kan dìmú nípa wípé ìyàtọ̀ wà láàrin orí ọ̀fẹ́ àti àánú orí ọ̀fẹ́ àti àánú ẹ má máa bá wọn ágì pé ìkọ̀kan náà ni kò kí ń ṣe nǹkan kan náà ẹ lákòótọ́ màá máa sọ fún gbogbo ẹ̀yin bàbá mi nínú olúwa àti ẹ̀yin màmá mi nínú olúwa gbogbo ẹ̀yin ìránṣẹ́ olúwa jákèjádò nàìjíríà wípé àǹfààní ti wà fún yín ó ti ṣí sílẹ̀ fún yín ẹ lè bá mi jókòó gẹ́gẹ́ bí ọba láàfin mi ẹ má gbàgbé wípé àwọn ọmọ ìjọ yìí nìkọ̀kọ̀ lọ́lọ́run rán yín sí nítorí pé branch yín sì wà níbi tẹ́ ẹ wà tẹ́mi ò mọ̀ yín táwọn ọmọ ìjọ kan náà mọ̀ yín áńgẹ́lì ọlọ́run lókè ní inú ayé yìí lọ́lọ́run fi yín ṣe púpọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn dẹ̀rẹ̀ òun ni ọlọ́run rán yín sí ẹ má bọ̀ ẹ wá darapọ̀ pẹ̀lú mi ẹ pè mí ẹ pè mí tẹ́ ẹ bá pè mí màá máa sọ bí ẹ ṣe máa darapọ̀ pẹ̀lú mi gbogbo ẹ̀yin olórin ẹ̀mí pátápátá náà màá máa fi eléyìí sọ fún yín wípé tí wọ́n bá ń sọ pé orin yín ò lè dé ta ẹ máa sọ fún wọn pé irọ́ ni nítorí títí yín ni èmi ṣe wà níbí báyìí nítorí tí yín ni Orísun náà ṣe fi àǹfààní sílẹ̀ fún yín wípé ẹ máa bọ̀ ẹ darapọ̀ tí fídíò yín lẹ fẹ́ yà ni ẹ pè wá ṣé ẹ fẹ́ ká fi orin yín hàn sí aráyé kó wà lórí afẹ́fẹ́ ẹ pè mí tẹ bá ti pè mí ẹ lè kọ sí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero two eight seven eight six zero zero five lẹ́ǹkan sí zero eight zero two eight seven eight six zero zero five kí Jésù Olúwa kó wà pẹ̀lú wa láti sìn ín lọ àti títí láéláé àmín àmín àmín lórúkọ Jésù ó dàbọ̀.